السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله فاعلموا بأنه بعد التوفيق وبعد قول العبد لا إله إلا الله محمد رسول الله لم يبقى واجبا عليه إلا الواجب الثاني وهو الصلاة فالصلاة عماد الدين كما جاء عن المصطفى صلى الله عليه وسلم وقال الله تعالى حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وكثيرا ما ينادي الله سبحانه وتعالى بإقامة الصلاة وإيتاء الزكاة وفي حديث جبريل في الحديث الثاني من الأربعين النووية أن جبريل أتى النبي صلى الله عليه وسلم فسأله عن أركان الصلاة فذكر كلمة الله لا إله إلا الله وأن محمد رسول الله ثم ثم وثم أولى ذلك بذكر الصلاة فقد قال صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي ومن المقصف له في هذا العصر وفي هذا المجتمع بالذات مجتمع يربوي وغيره أن المصلي يصلي كيف يشاء بدون أن يتتبع سنة نبي صلى الله عليه وسلم فمن أركان الصلاة أن يؤديها الإنسان كما أداها رسول الله صلى الله عليه وسلم نعم هناك ما في اختلاف بين العلماء أو ورد في في أدائها صور من النبي صلى الله عليه وسلم فهذا لا يعني أن العبد أن يأتي بصلاة لم تشبه هذه الصور كلها فإن النبي صلى الله عليه وسلم في الصلاة قال صلوا كما رأيتموني أصلي وفي الحج قال صلى الله عليه وسلم خذوا عني مناسككم خذوا عني مناسككم فحبذا في هذه الجمعة أن نشرع شيئا أن نشرع شيئا من هيهات الصلاة adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá ti ọpẹ́ tọ́ sí agbà pé kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn abó nìkan ṣoṣo a sì gbà pé adájúwa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ní ẹrúsìn rẹ̀ ni kí ọlọ́run bá kí ó kẹ́ kí ó gbé àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo èyí ó sọ wájú ọ̀rọ̀ bẹ́ Islam tí ó fi jọ́ gbé ilé kọ́lọ́ọ̀dé àjọwà nínú wọn ẹ̀yin ẹrú sí ọlọ́run ẹ lọ mọ̀ yìí pé lẹ́yìn ìgbà tí ẹrú bá ti mọ ọlọ́run ní ọlọ́run ikú kò sí ẹnì kankan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi ọlọ́run tó sì gbà pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni ètò tún ṣẹ́kù lórí rẹ̀ náà ni nǹkan ọ̀ràn yẹn lẹ́ẹ̀kejì ní islam òun náà ni irun kíkí irun kíkí jẹ́ ẹ̀sùn ṣe pàtàkì ní islam gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe sọ. ife ẹ máa kírun bẹ́ẹ̀ ṣe rí pé mò ń kírun ìyẹn gba tí òjijì ọlọ́run sallallahu alaihi wasallam tó wà láyé táwọn èèyàn ti rí tí aríbi tẹ́ ń kírun àwọn fàábì rẹ̀ ṣùgbọ́n gba tí ò ti láyé má àwọn tàbíìn àwọn tí wọn ò rí tà tí wọn ò rí ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n tí wọ́n rí àwọn fàábì wọ́n gbọ́dọ̀ máa kírun bí wọ́n ti pẹ̀lú tó wà ní àkọọ́lẹ̀ àti ìdẹ́tíẹ́rì àwọn sàábé lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni a ti ń gbà á fúnra wa tí tí ó fi di òní láàrin àwa mùsùlùmí àjẹ́ ife ńgbà tí ó ti anábì wa sallallahu alaihi wa sallam láàrin wa a gbọ́dọ̀ máa kírun ní ìbámu sí bá a ti mọ̀ ife anábì wa sallallahu alaihi wa kírun ní ìbámu sí bó ti rinlẹ̀ ife anábì wa sallallahu alaihi wa kírun òjijì ọlọ́run sallallahu alaihi nígbà tí ọlọ́wọ́ bá ṣe ìrun ní ọ̀ràn yẹn lé lórí ìgbà tí ó fi dé lé lórí àti fún àwa mùsùlùmí ọlọ́run pè lọ sí sẹ́mà ni gbogbo àwọn nǹkan ọ̀ràn yẹn yòókù ọlọ́run fi ránṣẹ́ sí lórí ilẹ̀ ni nígbà tí ọlọ́wọ́ bá sì pè lọ sí sẹ́mà tó ṣe ìrun ní ọ̀ràn yẹn tó ti fi ọlọ́run sallallahu alaihi tó dé ní ìjọ́ kejì òun gan kọ̀ mọ́ bí ó ṣe nígbà tó di àsìkò ayé láti Jibril wá bá alẹ́ sọláṣọ sàlám ó sì wá kírun hàn bí ó ti máa kírun nínú oríkẹ́ irun yìí ó fi yé ànábi sallallahu alaihi wasallam àwọn ànábi ọlọ́run tó bí wọ́n ti ṣe náà nìyẹn nínú àwọn oríkẹ́ irun yẹn nígbà tó ọjọ́ kejì ó tún wá bá ànábi sallallahu alaihi ó wá tún kí fún ọjọ́ kìíní ọjọ́ kejì ọ wà ní ìparí àsìkò irun kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ẹgbà wa tó wà nínú hadith àfi irun magrebi nìkan ló jẹ́ pé irú àsìkò tó lánàá náà lọ wà ní ọjọ́ kejì rẹ̀ kì í túmọ̀ sí pé àsìkò náà ní bẹ fún tóun bá ti wọ̀ níwọ̀n bá ń sálámà jẹ́ pé òṣìṣẹ́ kí fi wá ajé púpọ̀ lẹ́tọ̀ fún mùsùlùmí kọ́kà máa dùn ìfẹ́ ẹnu kọ́kà jẹ́ pé gbogbo ẹni tó bá ń rí sí kírun ni ọkà máa wù kọ́ sí ojúṣe rẹ̀ ni pé bó ṣe ń wá ìjẹ ìmú rẹ̀ tọ́mọ̀ ń pa rẹ̀ bó ṣe ń kọ́sẹ́ ọwọ́ rẹ̀ tí fi ń jẹun tí fi wá dáadáa oríṣiríṣi ilé ayé yìí bẹ́ẹ̀ náà ni kọ́ kẹ́kọ̀ọ́ nípa ìrun tó bá fẹ́ kí ìrun òun kọjá àtẹwọ́gbà wájú ọlọ́run ànábi wa sallallahu alaihi wa sallam ó yá ẹnìkan tó fi irun nínú mọ́sálásí rẹ̀ anabi wa sallallahu alayhi wa sallam sọ ike irji fasalli fa innaka lam tusalli ìwọ ọkùnrin padà lọ kírun torí pé ntò kírun kìí sèrun àti èèyàn lè ṣe bí ẹni tí ń kírun tí ò sì ní inú wájú ọlọ́run òtítí ọlọ́run sallallahu alayhi wa sallam ló ṣèdájọ́ lé lórí pé irji fasalli fa innaka lam tusalli. eré ọkùnrin yìí kádà lọ kírun torí pé òòdì kírun nígbà tá a lè sọ̀tọ́ làwọn bí mo ṣe ń kì í òjijì hadithi rẹ̀ ní ọkọ̀ fún wa nípa sọ̀láàtù nàkàrà sọ̀láàtù nàkàrà irun yẹn náà ni irun ẹyẹ ń tó ti fẹ́ jẹ́ bó ṣe ń jẹ́ ní ọmọ jẹ́ ọmọ sọrí sílẹ̀ tí ọmọ gbé sókè padà ẹni tó bá ti pé báwọn ní ṣe ń kírun kó kí fún ogójì ọdún kò ní ìrun ọlọ́run ìyẹn pé kankan gbogbo oríkèé irun kò jẹ́ kó pé ìkanjú ní ti ń kí irú ẹni bẹ́ẹ̀ kò ní mgbe ọdẹ lẹ́ẹ̀kẹta lọ sọ fún anabi sallallahu alaihi wasallam pé ìwọ lọ sàlàyé fún òun wòlé kí dáa jù báyìí lọ. àdìsí ọkùnrin yẹn náà ní àdìsí mùsílì fi sọlá àbí àdìsí mùsílì sọlá àtà ọkùnrin tó kírun láì fi dáadáa tó sì rúbí àwọn afáà máa ń fi ṣe àkàwé wọ́n máa ń tọ́ka sí máa ń sàlàyé ipe sọ ọmọ wípé níbi ọkùnrin tó sọ kò sì gbọ́dọ̀ fi nǹkan kan lẹ̀ tó jẹ́ ọ̀ràn yàrá níbi àlàyé tí Ànábì sallallahu alaihi tó fún ẹ tó fẹ́ kírun àwọn májẹ̀mú kan bẹ tó ṣáájú òun kíkí alákọ̀ọ́kọ́ ń òun náà ni kó ṣe rẹ̀ dáadáa kó wà lórí ní ńlá jẹ gbèsè ńlá tí ṣe jẹ́nàbà àbí àbí túláàsì ni kó ṣe àlùwàlá ní ìbámu títí súnà tí ó sì lálùwàlá pẹ̀lú omi tọ́lá làáfíà tí o ṣe omi ẹlẹ́gbin nígbà tí àlùwàlá rẹ̀ bá dúró jẹ́ pé yóò bo òwò ara rẹ̀ òwò ọkùnrin ọbẹ̀ láti bi ìdodo bí orúnkún ṣùgbọ́n òjijì ọkọ̀ fún ni láti máa kírun láì fi nǹkan kan sí jìkà èèyàn bẹ́ẹ̀ náà ni kó o ṣe sọ̀sọ̀ ńgbà tó o bá fẹ́ kírun kó o òwò rẹ ara rẹ kó pé pérépéré ṣùgbọ́n tí ìnira bá wá mú tí ò rí nǹkan tí ó fi bora ni ọ wàá dúró lórí ife láti ìdodo di orúnkún kó gbìyànjú láti bò ó tíyìn náà bá dé ìfẹ́jú pátá wa wà ń di ẹ̀ lọ lórí inú ẹ̀wọ̀n tí wọ́n fi fi kọ́ kírun kọ́ ń bẹ̀ lọ wúrà lọ́fà yẹn ọlọ́run gbà á lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tí ọba ká gbìyànjú lórí ara wa ẹlẹ́ẹ̀kẹta á sí kíblà tá a bá ti mọ̀ pé kíblà rí dandan ni ká kọjú sí ṣùgbọ́n tá a bá mọ̀ ká gbìyànjú ká béèrè tí wọ́n bá sọ fún wa ibi tí wọ́n bá sọ fún wa náà ni ká kọjú sí tọ́ba ti rẹ̀ wàá dà wúkọ́ yányán ká kọjú sí ẹni bíi ọlọ́run ọgbà wọn wa ìyàtọ̀ tí ń tini láàrin èèyàn àti kíblà kò dá ìrun dúró èèyàn kírun tán kó tó wá mọ̀ ìgbé ibi tí kíblà ṣùgbọ́n tupu ọba tí ì lọ nítorí dáa jù kó tó tí ọba tó kí kankan wájú ọlọ́run. ẹni tó ọgbọ́dọ̀ kọjú sí gbogbo ara rẹ̀ ó mẹ́sì ọ̀gbẹ́ àlùwàlá ọ̀hún ti pé bẹ́ẹ̀ náà sì ni ọgbọ́dọ̀ mú àníyàn wá ṣe pé ọ̀ràn yẹn ni ọgbọ́dọ̀ màmá dájú wípé àsìkò òun ti tó àsìkò òun ní àwọn àsìkò yìí agbọ́dọ̀ máa ṣàkíyèsí àwọn èèyàn lẹ̀ káàró òjire ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ ẹnu ní fi ń ṣẹ̀sìn ọlọ́run ìfẹ́ ẹnu kò sì ran ọ̀rọ̀ ẹ̀sìn bí kéèké bò lẹ̀ kì í ṣe wá. àsùbá wa ìtẹ́jú díẹ̀ ti six o'clock bí àgbájáre ńlá kágbìyànjú bá jẹ́ ọmọ tó sèk ká tó bí tá a bá ti ní ó kú ìtẹ́jú márùn-ún àbí díẹ̀ gbé díẹ̀ jù bẹ́ẹ̀ lọ kò sí wọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n kágbìyànjú nígbà tá a bá ti wà ń ta taari pé tọ́wà lọ́ọ̀kan àárí dáadáa tó yẹ bá tún kún taari rí káti mọ̀ pé àlùbájáde ti là nìyẹn tí sí èméjì mbẹ. àyílá wa bí aago kan ló ti tó láti fi àwọn míì aago méjì ní sáà tọ́dún èyí po àwọn míì wà ń ta dì ní sáà tọ́dún èyí po ìyún tí ẹ ti tẹ́pẹ́rẹ́ alátàrí wa bíi fọ́ọ̀tẹ̀ nígbà mi fọ́ọ̀fì sí nígbà mi ìní òtòótó àwọn míì tírí táàtì ni wọ́n ti pèrò tó fọ́ wọn fi rùn bí wọ́n ti máa ti lọ́dún tọ́dún ìyípo àwọn míì aago mẹ́rin ìní wọ́n máa kírun tọ́dún ìyípo ìmí ọ̀bọ̀ sójú ẹ̀ ní òní bọ́ sójú ẹ̀ bágírí bíi wa ìṣẹ́jú díẹ̀ sí aago méje iná ló ń tó ìṣẹ́ ìwa tó bá ti da aago mẹ́jọ kọjá sí ìṣẹ́jú mélòó kan sí ìṣẹ́jú mẹ́ta sí márùn-ún ó ti tó láti kí ìgbà míì ìṣáì òní tó ní èyí ṣẹlòmí ọ̀sán ọ̀lẹ́ni kódà torí èsì àwọn mímọ́ ń kírun gbogbo wàhálà tá a ṣe yìí kọ́mọ́ bá àjà sásán torí kọ́lọ́ ọba fẹ́ pé hafidu ala salawati wa salatil wusta wa qumu lillahi qanitin. ẹ máa kọ́ gbogbo oorun ìsọ náà ní kíkẹ́ ẹ máa tọ́ àsìkò rẹ̀ bẹ́ẹ̀ náà ní ìwọ àrùn gbogbo. ọlọ́ba sọ pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. ìrun tá a ti lọ́rùn ẹ̀yẹ̀yẹ́ bá a ti ti lọ́rùn àyàn ọmọ tó ní a tẹ́sán máa ti tọ́lọ̀ wù gbà gbogbo ẹ bá kírun kásìkò rẹ̀ òtótó kò nírun ń lẹ́yìn ìgbà tásìkò ti lọ tán ọ̀sán gbèsè ń tọ́jẹ ni onírun jẹ ṣùgbọ́n ẹni tó ní kírun kásìkò òun ò tiẹ̀ nírun rárá a gbọ́dọ̀ lọ́rùn lára débi pé kásìkò rẹ̀ wá lọ torí pé ń bá jẹ gbèsè tó bá san ọ̀sán gbèsè náà ni ṣùgbọ́n fún wa wá sí irun láti dá alẹ̀ ò nírun rárá o kódà bí yẹn bá fẹ́ tíráàbù tí mọ́tò ó gbéra kásùbà òtótó yọ yà wà nú mọ́tò yẹn lásìkò tó bá gbọ́ bá sọ̀kalẹ̀ kọ́mọ wá sí irun rẹ̀ kìí ṣe pé yọ wá nítorí mọ́tò tí mo fẹ́ wọ̀ jẹ́ sáré kí kìí sáré wọnú mọ́tò hmm, tí irun bá ti tó tí mo èkì jẹ̀ mọ́ o lè dá tiẹ̀ sí. ṣùgbọ́n kó wá jẹ́ pé irun ò tí kọ́ wá lọ́ọ̀sáré kí ilẹ̀ sórí mọ́tò tó fẹ́ wọ̀ ọ̀sọ̀run rẹ̀ dànù nìyẹn nígbà tí yẹn bá wá débi ife nta tá a máa fi ń bẹ̀rẹ̀ ẹ̀rù náà ní allahu akbar a máa fi ń parí rẹ̀ náà ní asalaamu alaykum ẹ̀ ń kírun yóò ṣe allahu akbar yóò ìtumọ̀ Allahu akbar náà ni Allahu akbar min kulli kabir ọlọ́run tóbi ju gbogbo ní tóbi lọ tọba ti rí pé pẹ̀lú záàtì ọlọ́run ni ọlọ́run bá tóbi ju gbogbo ní tóbi lọ tọba ti pé pẹ̀lú ìròyìn ọlọ́run ni ọlọ́run bá ní ìròyìn tó tóbi ju gbogbo ní tóbi lọ táàtì òní orígun àkọ́kọ́ táàtì bẹ̀rẹ̀ àníyàn tá a ní ká nílẹ̀ mí kò sí inú ìsìláàmù ká sọ pé ìwọ ọlọ́run alámọ̀ ìnínà wọ́n ètò sọ̀lá àjọmọ́ alápèjúwe ọlọ́run ipe mo fẹ́ kírun jimá tá a bá wò túmọ̀ rẹ̀ gan ọgbọ ẹni tí ń wí torí pé ọlọ́run gbogbo àti gbogbo ẹ̀ mọ̀ ti wá máa sọ ti ń nú ipe mo fẹ́ kí wọn àyílà kò bá ń islam àwọn afá máa ń sọ nu kíra àwọn kútùbù lè fẹsẹ̀ àti kútùbù lè hadithi náà ni pé àníyàtò mahalu alqalb àníyàn ìtọ́wà ń lo ẹ̀mí ni ìtọ́wà ń lo ẹ̀mí ni tọ́ba wà ń ẹ̀mí rẹ ipe jimá lọ fẹ́ jí tọ́ wá dà ní àyílà irun rẹ ti dúró tọ́ wá sọ̀rọ̀ àyílà jáde lẹ́nu tọ́wà ń lo ẹ̀mí rẹ ipe. jimá lọ́fẹ́ kí dima lẹ́nu rẹ ẹ zúrì lọgọ ti ọ lẹnu, irun rẹ ti dúró ṣùgbọ́n tó bá jẹ́ kejì irun rẹ ò o ó ní lẹ́mìí pé àyílá lọ́fẹ́ kí ọwọ́ àtọ́jáde lẹ́nu pé júmọ́ à ń bẹ́nu ẹ̀mí lọ pàtàkì nígbà tó bá sì ti rántí irun kò sí tó irun rẹ ti nígbà tó bá nínú wa sallallahu wa tọ́ ọ bá gbé sókè irun rẹ ti lálàáfíà ṣùgbọ́n kó o gbé sókè ní kó o pé kó o ṣe ìṣesí ọ wà á gbé sókè ní bíyẹn ti máa gbé ọwọ́ sókè láì ní fún ìkapọ̀ láì ní yàkà láì ní ta yàkà báyìí níwọ̀n bàbá ti máa ń ṣe ọwọ́ bẹ́ẹ̀ náà lèyìn ti gbé nínú súnà tó ṣe lákọọ́lẹ̀ inú kó o gbé kó rẹ ìkànnì méjèèjì mọ́jọ́ kọjá òkè mọ́jọ́ lọ ọ̀talẹ̀ kó o fi lè ṣe kò ń gẹ́ tí ànábì wọ́n sallallahu alaihi wasallam tó ṣe nígbà tí wọ́n bá ti ṣe Allahu akbar ọ̀ ṣe dùá ìsìfà kò sí inú mọ́gàbù màlìkíyà ṣùgbọ́n wà ní súnà ànábì wọ́n sallallahu alaihi wasallam ife àmọ́ ti àdúrà kan síwájú ká tó bẹ̀rẹ̀ suratul Fatiha ètò ti wà nínú àdúrà yẹn náà ní pípọ́ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run àdúgbò ọ̀sẹ̀ yìí fọlọ́run. اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المسجد والمغرب ونقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد kókó rẹ̀ náà ni pé kọ́lọ́n kó gbé ẹ̀ṣẹ̀ jìnnà sí mi kó sì gbé mi jìnnà sínú ẹnití ọba kọlọ ọkọ, kọ́ èmi tèmi náà ń sọ ìgbé ìṣèjọ́ pé gbà mo bẹ̀rẹ̀ na náà mo ti wá mọ̀ nípa kíkọ́ náà ni tí wọ́n kọ́ fún tí wọ́n kọ́ fún yàn eléyìí àbí mi ìtọ́jú wa kí ti fi ha sórí orí ọlọ́run lèyìn orí mbẹ́ lẹ́yìn ìgbà tí yẹn bá ti yìí òun náà ni ó ti kọ́ka òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nínú títí ẹ̀ náà ni pé ìmọ̀ ń ka àwọn àyà méje yìí lẹ́yọ kọ̀ọ̀kan kó tó ka yóò fi a'udhu billahi minash shaytanir rajim àti ẹ̀gbàwọ́ oríṣiríṣi míì tuntun wa yóò wá sí bisimilahi rahman rahim yóò wá bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulilahi rabbil alamin títí ó fi kàádìlẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi ẹ̀ńtí ọba ka fatiha kò nírun ẹ̀ńtí ọba ka fatiha kò nírun ètò ìrìn ìlẹ̀jù náà rọ àwọn onímọ̀ jù onáà ní mẹ́tàbù ṣàfihìyí àti hanabila onáà ní pé lórí rákà kọ̀ọ̀kan agbọ́dọ̀ máa ka suratul fatiha yẹn níbi rákà alákọ̀ọ́kọ́ ní kejì ní ka àti kejì ka míì máa. yálà ó odidi súra ni o àbí ó jẹ́ àyà kan ni o àbọ̀ abala àyà tó nítumọ̀ nínú àwọn àyà tó gùn gbogbo ẹ̀ náà lọ lálàáfíà nígbà tí ìmáàmù bá sọ pé ghayril maghdubi waladdallin táàtì ń gbọ́n tó ń wí ami. òsè àmín yẹn ìyẹn gbé ọlọ́run gbàdúrà wa tó àdúrà lọ parí anabi wa sallallahu alayhi wa sallam sọ pé ẹntì àmì rẹ̀ tó bá ṣe déédéé àmì ti àwọn màláìkà gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣáájú lọ́lọ́run tàbùdíkò fún kọ́lọ̀ ní àjọ nípìn bẹ́ẹ̀. òtí ọlọ́run sallallahu ti sọ nínú àdìsí rẹ̀ pé tí imam bá ti ṣe wàhálà dọ̀ọ̀lì ẹ̀yà máa ṣe àmín. gẹ́gẹ́ bó ti wá lọ́sọ̀dọ̀ níbi ìrun magribi méjì àkọ́kọ́ níbi ìrun ìṣáì méjì àkọ́kọ́ láti kírun sókè ti yàtọ̀ sí àwọn eléyìí àmọ́ ti jẹ́ẹ́jẹ́ ni àmọ́ ti ni nígbà tá a bá wá ń ké sókè tí díẹ̀ bá jẹ́jẹ́ẹ́jẹ́ nú ẹ̀ kò dì sọ́ọ̀bù ẹ̀ àyè torí tíbi ẹ̀ bá bọ́ ọ̀tá ń bẹ̀ kò sí ìwọ̀ ń bẹ̀ torí kọ́ wá lọ àdìsí ànábi sallallahu alaihi wasallam náà ipe nù wọn ọ̀sán ní àwọn sàábí a máa gbọ́ àwọn àyà míì díẹ̀ kì í ṣe pé yọ́kọ̀ nígbà tó bá ṣe pé ànábi wa ń bá lọ ní sallallahu alaihi àwọn gbólóhùn díẹ̀ díẹ̀ wọ́n lè gbọ́ túbọ̀ sí pé káwá máa máa máa káwá sọ pé àtẹ̀rá dìísì kan ká máa ka àwọn àyà rẹpẹtẹ lọ ká sọ pé àdìsí ti tọ́ka sí àtìgbọ́ yíẹ̀sì nìyẹn lọ́dọ̀ àwọn èèyàn kan nú àwọn ọ̀dọ́ àwọn gbólóhùn díẹ̀ díẹ̀ ẹ̀ẹ́rì táwọn èèyàn máa ń ṣe àwọn onímọ̀ tí wọ́n ó sì gbọ́ níbi ìkéwú jẹ́jẹ́ yẹn tá a bá ti ké súratul Fatiha tá a yọkọ̀ mọ́ òkun ẹ̀ tá a ké súra lé èyí ó wù nú súra tó bá wù wá kò sí ní tó fojú ké kárùkù lọ.

ìyẹn ọ̀wá túmọ̀ sí pé káwá yí ìfèsì ńtọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa káwá yí padà ẹ̀ ń bá jẹ́ imam kò túmọ̀ sí pé gbogbo ìgbà sáà kọ́ wa máa fi kúlú wà láwù fún tọ́bákà torí pé àwọn ọ̀dọ́ tí wọ́n ń dìde lẹ̀ wọ́n ń gbọ́ wa àwọn ò ní béèrè kwẹ́sàn wọn ò ní béèrè hadith àwọn lówó dẹ́n tún ṣe pé gbogbo ìgbà sáà kúlú wà láwù ádùlà ọ̀nà ọmọ bìbí hùn yọ wàá di wípé

ṣùgbọ́n ìṣesí kan ń bẹ lórí ìdúró kọ́kọ́ dúró bá ti Allahu akbar tẹ́ gbọ́ àkọ́kọ́ nìyẹn nínú mẹ́rin lè ilẹ̀ tí ẹ bá fẹ́ rúkú ẹ tún gbọ́wọ́ sókè ẹlẹ́ẹ̀kejì nìyẹn ńgbà bá dìde kó rúkú èyí ó tún gbọ́wọ́ sókè lọ sí bíi etí tàbí ẹ bá forí

èyí tó jẹ́ òpin ìrìn àjò síra fíkìú màlìkíyà òun náà ni mọ̀kútàtọ̀rù khalil ó ní ìdí abájọ táwọn màlìkíyà fi ń ṣe òun náà ni wípé kọ́mọ̀jẹ̀ pé aláìmọ̀kan yọ ọ́ka sí pé tóun ọ̀bá ṣe tóun ọ̀bá fọwọ́ sí igbáyà irun wọn ò tí ì pè làwọn fi máa juwọ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ yọ gbàgbé ara rẹ̀ bẹ́ẹ̀ tí yọ gbára lé àbí bẹ́ẹ̀ kọ́ ìpayọ ọlọ́run bóun nípayọ ọlọ́run ló fi gbọ́ wá lẹ́yà ẹni torí ìyún làwọn tó kórìíra rẹ̀ ń bá wọn làwọn fi ń jọwọ́ lẹ̀ gbogbo ohun tí wọ́n sọ ohun òtún bá ń tẹ̀ ní àì torí ìyún kórìíra súnà nàbí wa sallallahu ṣùgbọ́n kò mújà lọ́wọ́ àwọn tí onímọ̀ tí wọ́n sọ pé ṣùgbọ́n ní sunna anabi wa sallallahu alayhi wa sallam oná ní pété abá ti ń káwọ́ ń bọ̀ kàkàlígbáyà nínú sunna anabi wa sallallahu alayhi wa sallam náà ní allahu akbar mẹ́rin yẹn téèyàn gbọ́wọ́ sókè níbi ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin tí mo ti kàlàyé a rí àwọn mi nú ọ̀dọ́ yóò wà lórí ìjókòó yóò tún máa gbọ́wọ́ sókè nígbà tó bá ti allahu akbar tó bá dìde lórí ìforíkalẹ̀ yóò tún gbọ́wọ́ sókè náà mọ́dábù ṣàbíyà ni torí hadith mi ìtọ́wá sọsọ ike pé anabi sallallahu alaihi wasallam ìmọ̀ gbọ́wọ́ sókè níbi gbogbo ìlọ́ọ̀lẹ̀ àbí lílọ òkè àwọn àjẹnẹraláìjẹ ìpè yálà ó wà lóòrò ni àbọ̀ wà ní ìjókòó àlẹ́ alíkùá àdìsí mi ń bẹ bá rújú tó sojú abẹ́ǹkù tó yẹ pé ọwọ́ mẹ́rin yọ gbọ́wọ́ sókè tó bá ń lọ sí rúkú yọ gbọ́wọ́ sókè. tí ó bá dìde kú orúkú tí ó gbọ́wọ́ sókè bẹ́ẹ̀ náà tìrì tó bá ń dìde bọ̀ láti ìforíkalẹ̀ tí ó gbọ́wọ́ sókè ìyún ló súnmọ́ tó náà nàbí sallallahu alaihi wasallam ó sì ní mẹjọ́rìtì àwọn onímọ̀ ni ẹ wà lórí ẹ̀ bá lọ sí rùkú a gbọ́dọ̀ pé ìwọ rùkú ìwọ rùkú náà ní pé ká fi ọwọ́ wa sórí ojúgun ká sì ya ìka wa báyìí lórí ẹ̀ àwọn ẹlòmíín inú àwọn ọ̀dọ́ wọn ó sun ọwọ́ wọn lọ sálẹ̀ ojúgun ni ọ wà àlẹ́ ayíkùá ibi tó yẹ kó wà rí ojú orúnkún ibi orúnkún ló yẹ ká fi ọwọ́ wa sí nígbà tá a bá fi ọwọ́ wa sí bí orúnkún àní jẹ́ kó papọ̀ mẹ́gbẹ̀ẹ́ àti ní yóò sọ́ọ̀bù ẹlòmíì bá ti ń tó jẹ́ pé tátẹ́gùn bá ti ẹ̀fẹ́ ẹ̀fẹ́ yóò sí abíyá wa. bójú tí ọlọ́run sọlọ́lá àlùwọ̀sọ́lá bójú máa ń ṣe nìyẹn bójú wa nù àdìsí rẹ̀ náà nìyẹn. obìnrin lọ́jọ́ pé súnà ní kọ́pa ìdíra nínú tí ìrù obìnrin fi yàtọ̀ sọ́kùnrin nìyẹn tí bẹ́ẹ̀ bákan náà máa ti gbogbo òun wa. nígbà tá a bá wà ní rúkú yìí a wà ní kété kọjá àlà bẹ́ẹ̀ náà sì ni kò

ó fi dáa ní lẹ́yìn ìgbà náà lọ́wọ́ á dìde pẹ̀lú sami Allahu liman hamida ìgbà tó bá ti wíta ó ti wà lóru ọ wà sí pé rabbana wa lakal hamd tó o bá dúró lórí yẹn ó fi ń dá tó o bá fi kún ní ìbámu sí tọ́wà ní sunna nabi wa sallallahu alayhi kò tẹ́ wọ́n bẹ́ẹ̀ ó tún lè fi farabalẹ̀ sí hamdan kathiran tayyiban mubarakan bihi. ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من ma بعد àti ń ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀yìn fún A bá àdìkẹ ọlá àtìkùtọ wa wà ní òòró lẹ́yìn ìgbà tó dìde ń rúkú rẹ tọ́ọ̀tù èyí tó súnmọ́ náà ní rẹ wà kò láàrin méjì yẹn. ọ̀n bẹ́ẹ̀ nù àwọn onímọ̀ mi ti ọ̀sọ́ yìí pé àgbọ́yé àwọn látara hadith mi ni pé kéèyàn tó ká ọwọ́ lẹ́gbàáyà èyí ó wù ọba ṣe ń méjì méjèèjì kò sí wọ́n bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ Imam Ahmad rahimahullah ó lè yẹn lè kọ́ ọwọ́ lẹ́gbàáyà èyí sì lè ju ọwọ́ lẹ̀ ṣùgbọ́n kò sí hadith kankan tó sọ pé kéèyàn kọ́ lásìkò yẹn nígbà tí ti káwà lórí ìṣesí ìpìlẹ̀ òun náà ní pé wà lẹ́yìn gbàtà bá kú bẹ́ẹ̀ láti Allahu akbar iná ni a lọ forí kanlẹ̀ a forí kanlẹ̀ fọlọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì pàtàkì jùlọ àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ ń pa irun pàtàkì jùlọ àwọn míì tó ṣe yí pé wọ́n tún dàgbà sórí àìlẹ́kọ̀ọ́ ń pa wọ́n ó forí kanlẹ̀ àkọ́kọ́ wọn ò ní jókòó kí wọ́n ó jókòó dáadáa kí wọ́n ó fi forí kanlẹ̀ méjèèjì. bí wọ́n kí fún ọgọ́rùn ọdún òní o wọ́n ń ni torí pé òjijì ọlọ́sọ̀lọ́lọ́ àyọ̀sọ́lá àtẹlọ́pa ó ní sọ́ọ̀lù kámàrà ìtumọ̀ ní ìsọ̀lù yìí ẹ máa kírun bẹ́ẹ̀ ṣe rí pé èmi kírun nígbà tí ànábì wọn sálọ láàrin wọn sálà tó ti di ọmọ ọdún sixty nínú àdìsí tí ẹ gbà wá lọ́jọ́ rẹ̀ tó fi yàtọ̀ sí ìṣesí ìkírun títí máa kí tẹ́lẹ̀ òní wípé tọ́ba wà ní orí ìjókòó tọ́ba kírun rákà alákọ̀ọ́kọ́ tọ́fẹ́ dìde lọ sí ẹlẹ́ẹ̀kejì àbọ̀ wà ní orí rákà ẹlẹ́ẹ̀kẹta tọ́fẹ́ dìde lọ sí ẹlẹ́ẹ̀kẹrin yóò kọ̀rọ̀ àdìdílélẹ̀ díẹ̀ kótó dìkó dìde ìnáyà pẹ̀lú jáde sátìrì kìráhà ọ̀nbẹ́nu àwọn afáàsọ pé sọ pé súnà ni ọ̀nbẹ́nu afáàsọ sọ yí pé

kó gbìyànjú súnà ànábì wa sallallahu alaihi wasallam bó ti lágbára bàbá ti lágbára mọ́ ṣùgbọ́n ìtọ́ bá kú díẹ̀ káàtó ń bẹ̀ ọlọ́run ṣàbójúkò fún torí pé kò máa bá òun tẹ́lẹ̀ ẹlòmí ọwọ́ méjèèjì ìgbà tí yóò fi lélẹ̀ yóò fi lélẹ̀ ẹlòmí ọwọ́ kan yóò fi ara rẹ̀ kó fi lè bá àdìdé dáadáa nítorí àgbà tó dé ṣùgbọ́n ni òtúmọ̀ t'i pé wa ìní pé kọ́ba súnà àdẹ́bí sallallahu alaihi wasallam mú bá wá sí lágbára ká forí kanlẹ̀ nígbà tá a bá forí kanlẹ̀ tán ká ṣe àzíkìrì tó yẹ ká ṣe ń bẹ̀ ó kéré jù subahana rabbiyal a'la ká tẹ̀yọ̀ kan ó kéré jù subahana rabbiyal a'la wa bihamdihi òun náà wá nínú súnà àdẹ́bí sallallahu alaihi bẹ́ẹ̀ náà ni àwọn àzìkárù náà tuntun wá tá a bá parẹ́ àbí kájọ pé márùn àbí kájọ pé méje láàyè ìforíkalẹ̀ anabi sallallahu alaihi wasallam ó gbó wa láti lórí wípé ká ṣe àdúrà àtọ́pọ̀ mbẹ́ ká tó àrò àforíjì lọ́dọ̀ ọlọ́run ó wá nù àdìsí pé anabi sallallahu máa sọ pé èso fèrè lè ìrẹ́ ọlọ́run tàbójúkú fún mi anabi sallallahu alaihi wasallam nù àdìsí kan ọ̀sẹ̀ pé àsìkò tí ẹrú máa ń sún mọ́ ọlọ́run jù lórí ìrun òun náà ni ìgbà tó bá àforíkalẹ̀

tí ọba ti rùkú mu ńgbọ̀bá wa dórí ìforíkẹlẹ̀ kan yìí wà rántí àdìsí yọ wà takú sílẹ̀ yọ máa tajú àlọ́ rẹpẹtẹ yóò sínú súnà níbi ọjọ́ pé a máa mọ̀ níbi oríkè kan àwọn apẹ́ńbẹ́ níbi ọmọ súnmọ́ra wọn bí ọba ti dé dé ara wọn súnmọ́ra wọn kọ́mọ̀jẹ̀ pé àwọn di fídíà mi ṣùgbọ́n ọwọ́ àwà lórí ni àbí táàrin náà ni ọwọ́ arántí nǹkan tó fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run wá ń tọrọ ẹ̀ ló fi wá sẹ́ ń bẹ̀ kò sí wọ̀n bẹ̀ mọ̀kọ́ wá sọ di àṣà tí ọ̀wọ́ a máa di èrò ẹ̀yìn wípé wa ló bá ti di ìforíkalẹ̀ rẹ̀ ìmọ̀ pẹ́ ń bẹ̀ àwọn náà wà á máa pẹ́ ń bẹ̀ tí wò ní abájọ èèyàn ti fi bídí àlọ́lẹ̀ nìyẹn lórí ìforíkalẹ̀ ikú oríkè méjèèje ọgbọ́dọ̀ balẹ̀ pẹ̀lú ìforíkalẹ̀ yẹn alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni ọwọ́ rẹ̀ méjèèjì ìkíní àti kejì oríkè méjì nù orúnkún rẹ̀ méjèèjì ó di mẹ́rin bẹ́ẹ̀ náà ni orí àtàǹpàkò rẹ̀ ọgbọ́dọ̀ lé ilẹ̀ẹ́lẹ̀ yọ fẹ́ báyìí yọ kọjú sí kíbla àkíní kejì ó di mẹ́fà nìyẹn lẹ́yìn ìgbà náà ni orí rẹ̀ iwájú rẹ̀ ọgbọ́dọ̀ fi kẹlẹ̀ a sallallahu alaihi wasallam ti sọ pé irú èèyàn ò ní tí ì pé àfi kó forí kẹlẹ̀ kó ìtòfin imú náà kalẹ̀ ṣùgbọ́n fi yóò fi ọwọ́ rẹ̀ náà kalẹ̀ tí gbogbo ìka rẹ̀ ọmọ tọ́ka lọ sí ìka kìíní àti yóò mọ tọ́ka sí yóò jẹ́ pé bó fi ọwọ́ àárín rẹ̀ náà ni ó forí kàn kì í ṣe pé yóò sún mẹ́yìn kì í pé yóò sún mọ́wájú yóò sì jẹ́ kí èjìká rẹ̀ yóò jẹ́ kí kọlu apá rẹ̀ kó jìnnà sí èjìká lókùrú gbà tí bá wà fún ìwọ tí ọba ní ẹnì kejì lára kọ́mọ sí bẹ́ẹ̀. eléyìí ni kan yóò jókòó yóò jẹ́ kí ẹ̀yìn kọ́bọ̀jẹ́ pé yọ pàìbọ́ọ̀sì ọwọ́ rẹ̀ yóò fi lélẹ̀ báyìí yọ àforíkan méjèèjì pọ̀ ó ń tèrè gbé nìyẹn ó ń tèrè gbé nìyẹn kódà ìsìláàmù mú wá pé ẹni tí ọba rọrùn fún láti pé kó forí kanlẹ̀ kọ́tẹ̀ kó fi ṣe rùkú tí ọba lè rùkú kọ́tẹ̀ nítẹ̀ tí ó jù yẹn lọ fún ìforí kanlẹ̀ nítorí pé kò lè forí kanlẹ̀ ìyún bẹ́tà fún ju kọ́ wá forí kanlẹ̀ kọ́ wá gànjì kọ́mọ tí ìjókòó kó ló ń ṣe méjèèjì pọ̀ lọ. torí pé àdìsí ànábì sallallahu alaihi wasallam ní fún Imran bun Husayn ó ní sírun lóòrò tó bá lágbára tó bá lágbára jókòó kírun nígbà tó bá jókòó kírun yẹn yóò máa tọ́ka sí rúkú yóò sì máa tọ́ka sí ìforíkalẹ̀ pẹ̀lú kọ́lọ́ọ̀lẹ̀ kìí ṣe pé máa forí obìnrin ṣe máa ṣe wọ́n jókòó sí àpótí wọ́n á máa forí tọ́ọ̀bá ti lè forí kẹ́lẹ̀ tẹ̀fún rúkú rẹ ìyóò tọ́ọ̀bá lè rúkú tọ́ọ̀bá lè rúkú ó dìde ó rúkú ìforíkẹ́lẹ̀ tó lé fún ọwọ́ àjókòó ọwọ́ àtẹ̀jú ti rúkú lọ lórí ìjókòó ìní túbọ̀ sí pé ó kírun ní ìbámu sí súnà anábì wa sallallahu alaihi wa sallam ìwọ̀n àbá tí a yìí kọ́lọ́ jẹ́ kí ó wúlò fún wa wa sallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi wa sallam. الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر اكتفى اعلموا عباد الله لأن الله سبحانه وتعالى فرض على هذه الأمة أعني أمة محمد صلى الله عليه وسلم خمس صلوات في اليوم والليلة فقد جاء في حديث النبي صلى الله عليه وسلم خمس صلوات كتبهن الله على العباد adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá ti rí ọpẹ́ tó ti asọ̀rọ̀ ìkẹ́ àti ìjẹ̀fọ́ ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ẹ̀yin ẹ̀rí ní ọlọ́run ẹ lọ́ọ́ mọ̀ wípé irun márùn-ún lọ́lọ́run ti ní ọ̀ràn àyàn lórí àdúgbò ti ọlọ́run sallallahu alayhi wa sallam tòótọ́ ni pé nípìnlẹ̀ fífi ni wọ́n láàrin musa àti ànábì àti ọlọ́ àti òfin sọ́mọ̀ sí àlejò ọ̀sọ́lọ̀ náà àlejò ọ̀sọ́lọ̀ àlọ́ tí ń pààrà gẹ́gẹ́ bí sàkí àwọn onímọ̀ ti sọ fún wa tó wà ní àdéhùn àlejò ọ̀sọ́lọ̀ náà àlejò ọ̀sọ́lọ̀ ọlọ́run ti kù sí márùn ife ìrùn ọ̀ràn yẹn márùn lágbọ́dọ̀ máa kí lójúmọ́ ó sì jẹ́ márùn gẹ́gẹ́ àlejò náà àlejò ti sọ àádọ́ta náà láàmú àgbà lórí ẹ̀ fẹ́ wa ó ń pé bíbí ẹ̀ ṣe pé kí a máa kí ní àsìkò tí ọlọ́run bá sọ pé ká kí àwọn ẹlòmíì wọn ó sì bíbí lọ́nu títà rírà àyílá àti alásàrì wọn ò ní kí lásìkò àdìmọ́sí wọn ò ní kí lásìkò ká bẹ̀rù ọlọ́run lórí eléyìí ká gbìyànjú lórí wípé à ń kí irun ní àsìkò rẹ̀ kí ọlọ́run kọ́ máa gbà ní ìbáàdà fún wa níta parí rẹ̀ òun náà ni ìtọ́kọ́mọ̀ nínú súnà nàbí wa sallallahu alaihi tọ́pọ̀lọpọ̀ nínú àwọn mímẹ́ náà ti sọ Ànábì sallallahu alaihi wasallam a máa kírun pẹ̀lú bàtà ó sì tó pa àwọn sàábì rẹ̀ láti ẹgbẹ́ tí wọ́n máa kírun pẹ̀lú bàtà ṣùgbọ́n ìtọ́pọ̀ jù nínú ìṣèkì rẹ̀ òní pé máa kírun láì wọ bàtà tẹ́tẹ́ sallallahu alaihi wasallam ó sì ń kírun lọ́jọ́ kan tọ́jẹ́ pé pẹ̀lú bàtà ni ń gbọ́ ọ̀yá lọ́gbọ́ bàtà rẹ̀ láàrin ọ̀run àwọn tàbí àwọn náà ń kírun pẹ̀lú ẹ̀ pẹ̀lú bàtà wọn bá bọ́ bàtà wọn láàrin wọn nígbà tá a lè fi sọlọ́lọ́ àlẹ́sọ́lọ́ wá sí wọn tẹ́ lọ́wọ́ á ní òun fura pé nígbà tó ń bọ́ bàtà ẹ̀yin náà bọ́ bàtà kí ló dé àwọn ní àwọn àwọn kẹ́rì tó wọn náà bọ́ bàtà ló dé káwọn náà bọ́ tẹ̀lé káwọn bọ́ bàtà à ó ní ju bílù lọ́wọ́ á sọ fóun ife ẹ̀gbẹ́ ń bi bí bàtà tó bá a ti gbọ́dọ̀ lọ ọmọ yìí pé èyí tó pọ̀ jù nù sí kí ànábì wọn sallallahu alaihi wasallam òun náà yìí pé ìmọ̀ kírun láì wọ bàtà lẹ́yìn ìgbà náà òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ pé ẹ gbọ́dọ̀ yapa sí àwọn Yẹhudi wọn èyí fẹ́ kírun pẹ̀lú bàtà ẹ̀yin ẹ máa kírun pẹ̀lú bàtà sallallahu alaihi wasallam ànábì wọn sallallahu alaihi wasallam tá a bá mọ̀ nínú àwọn hadithi tọ́tọ́ fẹ́lẹ̀ lágbáwá ogbó kan ọwọ́ àti mọ́tálásí ànábì wọn sallallahu alaihi wasallam ọba bọ́sẹ̀gbẹ́ kan bẹ̀ ní bá ń sọ rẹ̀ làwọn sàbí bá jáde wọn àdéhùnsá ni wọn jáde wọn ojú ọtọ̀tàn nígbà wọn bá wá tí wọn wá da omi jara bàtí lẹ́yìn Ìbàdàn tí túmọ̀ sí pé bóòwò ní bá mọ́sálásí ìgbà náà ti rí tó fi jẹ́ pé kò buyì lọ́dọ̀ lárúbáwá oko títẹ̀ ibi ìkọ̀mọ̀tẹ́ sọ̀ sí bí àti bàbà tí wọ́n máa fi ṣe tí wọ́n máa fi ṣe léńgbà náà tí wọ́n máa fi ṣe àyè ìjókòó àti mọ̀rìwọ̀ ọ̀pẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ti ṣe mọ́sálásí rẹ̀ lẹ́kọ́ lọ́lọ́ àdìọ́sọ́lọ́ ló ṣe jẹ́ pé oko kò fin lójú a ṣebí ẹgbẹ́ kan náà rè mú kúlẹ̀ sọ sí kọ́nà rí ló fi ń tọ̀ mẹ́. a gbọ́dọ̀ wá sí àsìkò yìí káwá wí àsìkò kí bí ẹgbẹ̀rún èèyàn bíi mílíọ̀nù èèyàn tọwọ́nu haramu mọ́tà tọwọ́nu haramu mọ̀jìnà tí wọ́n wá gbé bàtà ti bẹnu àwùjọ tọjẹ́ yìí pé pé àwọn àwọn àti ìmọ̀ tí wọ́n tó bí wọn tí wọ́n tó fi bàbá wọn tí wọ́n tó bàbá bá wọn tọwọ́ pé àwọn wá ń wòye pé ah, àwọn mú nǹkan tuntun dé ara tuntun tuntun náà ni wọ́n fẹ́ pé àwọn ọmọ ti láàárọ̀ ká kọ́sẹ̀ wọn torí bí ẹ bá ti dé ìgbèkúgbè ni wọ́n mọ̀ torí àwọn èèyàn wọ́n ní kéèyàn ó kírun pẹ̀lú gbogbo halali lọ́jọ́ ọ̀ràn yẹn láti máa ṣe halali ní kéèyàn jẹ lá kì í ṣe gbogbo èèyàn lọ́gbọ́dọ̀ tó láàyè pé kọ́ jẹ rọrùn fún ni tí ọba fa wàhálà fún èèyàn mélòó ìtọ́jú mélòó là ń ṣe fún mọ́sálásí wa ìtọ̀ tó ti gíran tí mọ́sálásí mi láti ìsìn ìdóta ó ti bẹ̀rẹ̀ dìsìn tí ọ̀lẹ́ ń tí ń fọ̀ tí ọ̀lẹ́ ń tí ń gbá tí ọ̀lẹ́ ń tà ń sanwó fún kọ́ mọ́sálásí àwọn èèyàn láti inú ara wọn yẹn ń gbìyànjú lórí ẹ̀ kọ́ wá jẹ́ pé ìtaàtò wa ti fún ìpè gbogbo wa náà kátó wá kó bàtà kátó kó wọnú mọ́tálásí kátó kó ti wà ní súnà tó àgbọ́yé nìyẹn nínú oko àbí ní ilẹ̀ lásán àbẹ́ ẹbí ẹbí ẹbẹ́ tó kù lára tó kò sí ẹ̀gbẹ́ nu bàtà rẹ o lè wọ ọkẹ́ tọ́n bá dá oṣù ẹ̀ yìí pé ẹ̀gbẹ́ lè wá ń bẹ̀ ó lè ó lè ó lè fi nulẹ̀ bẹ́ẹ̀ mọ̀tò wà ní oṣù náà ní ìwọ̀n ọ̀nà àlè sọ. nínú lẹ̀ tọ́n bá fi nulẹ̀ kò túmọ̀ sí pé ẹ̀gbin ti tán bẹ̀ ṣùgbọ́n tẹ̀lé àti mojú kò ń bẹ̀ ibi àfẹ́kùbọ̀ rẹ̀. bí ìjẹ̀lẹ̀ bá bá obìnrin tó bá kó ẹ̀gbin bì kan tó sì nu ibi tó mọ́ bì kan ọlọ́run ti ta mojú kò fún kọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ náà ti ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ àmójúkò mẹ́rin kò bójúmu kọ́wá jẹ́ pé inú àwùjọ wa bàtà láàmà á ti bọ́nu mọ́sálásí láàmà sọ pé àgbọ̀yé kan nù hadithi kan ọ̀lẹ́tọ̀ kéèyàn òfin bàtà sí o kò sí ìwọ mbẹ́ àníbi ìwọ sálọ láàrin ọ̀sán kẹrẹ kọrí ìta abẹ́bẹ̀ ìgbé ìtọ́pọ̀ dùnú òṣèjì rẹ̀ òun náà ni pé máa kírun láì wọ bàtà èyí táwa mùsùlùmí náà ti bàtà bà òun náà ni pé ká bọ́ bàtà wá ta káwá kírun nínú mọ́sálásí kọ́lọ́n kọ́ gbà nínú ìbádà fún wa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله